lẹ́sẹ̀ gbogbo ayé aláwọ̀ ìjọlù kírínà ìrìnàjì mọ́jọ jáde àbáwọ̀ àwọn àwọn kí a ìrìnàjì náà jáwà yọ kí a sọ hábà kò tún wọ́n tàbí pọ́ kí àwọn kan náà pẹ̀lú àkàní dákò mọ́jọ wájẹ kó máa lọ sí pẹ̀lú àkàní bàbá wa àwọn bàbá wa àwọn màmá wa mọ́jọ wájẹ máa lọ sí pẹ̀lú àkàní àwọn

mo fi kí ń kí ẹ̀ ìmáàmù ẹ̀kẹta ìmáàmù títí títí tí tèrè ìmáàmù ní ọba mo wá ń fi kí ń kí bàbá wa àgbà tí ọba lẹ́jà sí ní ìmáàmù àjíta wà yìí tọ́lẹ́ bàbá náà ní gbogbo àwọn agbẹ́tì lọ́lọ́ ọba lẹ́jà òṣìṣẹ́ àwa yìí ti o àlàáfíà náà lẹ́sìn ti tẹ́ẹ̀sì ẹ̀ẹ̀ wọ́n rí ìbúlẹ̀ kẹ̀ẹ̀wá máa gbọ́ kẹ́ẹ̀sì láyé mo fi kí ń kí bàbá wa ní wọ́n jẹ lọ́wọ́ adìmọ̀jọ́ ti fẹ́lọ́wọ́ ọ̀tọ́rin gbogbo ọgbà bí ẹ̀ṣẹ́ olójókòó síbi ìtọ́ba lẹ́dà ní ìkọ́ abẹ́ gbogbo tọ́nà ọba ti rí láti àárọ̀ ìdọ̀sán tí ọ̀rẹ́ báyìí má jẹ́ ìpàdé sọ́kọ̀ rẹ̀ bẹ̀ á ti lára ọ̀rọ̀ ọ̀la púpọ̀ tí a ti ń ta mo kí àwọn tó ti àpá wa nínú fi ọmọ ìlú mi àṣẹ àlùfáàrí àlùfáàrà tàbí àbọ̀bìlì bá fi kọ́ sí ìgbésẹ̀ àwọn àpá wa àgbà Abu Muhammad

bẹ̀rẹ̀ òmìnir wọ́n sábà gbó káà ah, sọ́kùnrin àwọn ìlànà tó wọ́n ti ọmọ ilé ọdún ọmọdé òmìnir ṣe mọ́ wáyé mọ́ kí àwúkíà mọ́ wá kí a pé àpò ọdún mọ́ wá kí ẹ̀mọ́ lọ wá ọmọ ìlú alájẹ́ ìyàmọ̀ sọ tí èdè olùgbogbo ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ìjẹ̀bú òní lápapọ̀ kò lè gbóná gbogbo tí jó ilẹ̀ ìjẹ̀bú pẹ̀lú ọ̀nà ìfìrò sí ẹnu ẹ̀rí ìbìnú ọlọ́ gbogbo lókàlùkù àti náà wá náà ẹ̀rí ìbìnú ọlọ́ ọba dẹ́jọ́ máa kún wa kò sì ní mí ọ̀kabalẹ̀ wa gbogbo ẹgbẹ́ náà máa dàjú ìlànà ọlọ́ọ̀bà ti kọ́ ọ̀tọ̀ lẹ́yìn oníkàpọ̀lẹ̀ yá ìdàjì ìnira ìgbé táwà sí kéde o táwà sí kéde jẹ̀mọ́nà afẹ́mọ̀ ìtẹ̀síwájú níbi tí a gbá ọ̀rọ̀ dé ṣùgbọ́n àbọ́gbàdé wọ́n ní in tí bẹ́ẹ̀ta ìrìnká fi sọ̀rọ̀ wà kọfà tún wà lóòrú só wà ríbàrún ti rí ìlà àbẹ̀hà àwọn èèmọ̀ náà àwọn ọgbọ́n òye tọ́pàá dẹ́gbà tí ìbọn ọlọ́tàǹtì lọ́wọ́ yìí kàtúntà kó bí jẹ́ pé máa ṣe ṣe tó kàlẹ̀ ìdílé gbogbo ọlọ́wọ́ mo sí tó báyìí ha ha ọlọ́wọ́ wá sí tó báyìí àṣíyàn ṣe jù báyìí lọ jẹmọ́ra kàkọ̀kọ́ mọ̀ lọ́wọ́ tí wọ́n bá pín ọjà kan lọ́jọ́ ọlọ́run ẹ máa rí nígbà táwọn ọ̀rọ̀ bàbá ọ̀pá sọ́rọ̀ ilẹ̀ Yorùbá mo ń lè tí ọ̀rọ̀ jà bá tú ọ̀rọ̀ ìjọba tí wọ́n tú bọ́jà bá parí bílẹ̀ balẹ̀balẹ̀ ìbàwó ìjọ màmàlà gbọ́ọ̀sọ̀ bá ju kí wọ́n sọ pé bọ́jà bá tú pàtẹ́pàtẹ́ ní ikú kò sí ọ̀dọ̀ ọ̀hún ẹ̀ẹ́kàn dáàbí wípé ìgbà tí ó tó táìmù kan àwọn èrò tí ìpàtẹ́ táìmù kan wọ́n tó pàtẹ́ bí wọn ọ̀bà kú àtẹ wọn lẹ̀ ẹni ọwọ́ ara jọ ọ̀yọ̀ lé nílò ooru jẹmọ́ ẹ̀já wo làbá tó já ọjọ́ ọlọ́run èyí ọmọ sọ ń gbà mẹ́ta wọ́n wà nínú òtẹ́lì tí a ah, jẹ lọ ní ọ̀sán tó wọ́n bá ti mọ́ àwọn èèyàn ti fà hmm. kọ́nà ẹni máa wò nínú yàrá bí síbi pé orí ah, ó ti pàwọn ẹni lọ́rùn ìgbẹ́ ṣébi tí mo rí bíbọ̀ ń bọ̀ ẹ̀mú ọ̀gbẹ́ ẹ̀dà wọ́n tàgẹ́ tí òun inú mi tó rí pé nínú jẹ́bú òde mo ti ní ẹni tó mú mi tọ̀ wá alówó ní ní ọ̀pọ̀gbọ́n bí wọ́n tó ọ̀pọ̀lọpọ̀ fẹ́ jù mẹ́ta láyé tẹ́ mẹ́ta tí mo tẹ̀lé láti ẹwọ́n tọ̀ wá ìjọba ọ̀fẹ́rẹ́ alówó ní lẹ́yìn ìgbà ní ìjà lówó ní ọ̀pọ̀ mi pé kí méjà lọ́sàn-án kí n yá lọ lóhùn pé ibi ìlú sísẹ́mù ó tún sí sẹ́mù náà àwọn ọ̀ká sí sẹ́mù mọ̀ náà sí àwọn kàkàdé àwọn olóògbé àtùkọ̀ ilé nígbà ẹ̀ta tó ẹgbẹ̀ ló gbà sẹ́yìn èèyàn òkú ní bẹ́ẹ̀ tí ń rò lẹ́nu bí iná rò ọjọ́ ọjọ́ lórí láàrín wọn àkádà rẹ̀ jẹ́ àmì àdíjì jù bẹ́ẹ̀ fẹ́ ìmútìrí hansa fún ọgbà kọ́kọ́rọ́ wáyé ní wọ́n mọ̀ sí mẹ́tíkà tọ́lọ̀ ọgbà mẹ́kà fún àwọn tí wọ́n wá mọ́ sí kàbákẹ̀ mọ́ sí ìdílé àbùmọ̀lẹ́sì ni ìbànújẹ́ mú wọn tọ́rọ ìkẹ́ra ọlá ìfìsí kò ní àwọn àbúlé ìfìsí rẹ̀ ẹwọ́n tó tí ó ń bọ̀ wà sí maka sáàbùn ma'ad ìlànà bí gbé àti àlé lọ ìsára wà ń sọ́rọ̀ ṣùgbọ́n bí ṣe pọ̀ lọ́nà ní pé àyọ́kùn yóò mọ̀ Ah, nígbà tí wọ́n gbọ́ inú wọn bàjẹ́ tó mọ̀ lọ́sọ́mọ́ ìlú kò gbọ́ sí lágbájá sọ ah! àdúgbò òṣìṣẹ́ wọn lá tó ti bí ọ́nà tẹ́lú fún láti sọ yìí ànábì ìṣẹ́ ànábì àlàáfíà ni ọwọ́ àgbà àti àpò lọ́wọ́ sáàrù tàbí ọwọ́ àpò lọ́mọ rẹ̀ lọ sọ́mọ̀ àpò lọ́wọ́ rẹ̀ lọ nítorí ọ sọ gbónà pé à wọ́n máa gbàjẹ̀ báyọ̀ sábàlẹ̀ yọ tó ti bẹ́ẹ̀ àti kọ́lẹ́ tó tàbá báyìí ẹ̀yọ̀ lẹ́kùn lórí ìlú lẹ́rẹ̀ẹ́yọ̀wọ́ ọlọ́run jẹ́ kí gbàgbé ṣùgbọ́n ẹ̀dá lẹ́mí bẹ́ẹ̀ mọ̀ fẹ́ máa yàwó àbí àgbègbè ṣe ẹ̀fà àwọn mọ́ ìtàrọ̀ kalẹ̀ kọmọ̀rọ̀ mi lé àbúrúdá ọ̀ tí gbọ́n kan ah, ó àjọ́gbàjá àti ẹni ọba lẹ́dọ̀ kí mo sì rọ́ tẹ̀lé o mọ̀yọ́nú jẹ́rì náà rọ́nà lọ bó wà ní dáwìlìta ah, tó rọ́ mú fífí ẹn jẹ́ àti ah, ìdáwìlìta ìṣẹ̀kan ẹ̀mọ́ tó gbẹ́mọ̀ ọ̀wọ̀ jẹ́ bóòrí ẹjọ́ ọwọ́ ẹbá ikọ́ dáwìlìta yóò àwọn afẹ́ náà gbẹ̀ẹ̀kọ́ láti ẹ̀kú lọ ọ̀bàdàn ní o dáwìlìta ọ́fíìsì mufti tí wọ́n máa lé sí láàárọ̀ tí wọ́n máa kó bẹ̀rẹ̀ rọ́lẹ̀ ẹjáwò rí o lẹ́rìn lọ mọ́lẹ̀mọ́lẹ̀hàmà gbogbo tọ́tẹ̀ àti kọ́ tọ́tọ̀ ọ̀rẹ́ bí kọ́ ìtọ̀ àti wọ́n sọ pà tó gbé mọ́kọ́ ní ọlọ́ padà wọ́n ní àbẹ̀rẹ̀ mọ̀nà mọ́wọ̀nyí ara ẹ̀ àbẹ̀rẹ̀ láti ẹ̀kọ́ tọ́ọ̀bà bí ádà lẹ́yà òsọ́nà lẹ́yà nàárọ̀ ẹ gbọ́dọ̀ kọfẹ́lẹ̀ kankan nígbà báyìí ọwọ́bẹ̀ lọ́sàn ní o ọwọ́bẹ̀ lọ́rùn ní o tọ́fẹ́ kírùn fọ́lọ̀ kàbá ìgbé ìyàjẹ́dọ̀ fẹ́ kírùn fọ́lọ̀ kò ní táìmù mọ́kírùn sẹ́mù pé sáàkù àti sẹ́wọ̀n náà torí pé ọjà ọlọ́run ní tọ́lọ́sì gbogbo ọjà ọjà ilé yọ́ta ń ṣe ọdún tààrí ọdún ọlọ́ni tó yàtọ̀ sí àdàdáyé ọdún ilé àtọ̀nà ọdún kan ọdún oúnjẹ ní a máa ń pè torí nǹkan àbí ẹni a máa sábà pàdé ìgbẹ́ jẹmọ́ èyàn mẹ́rin ní pàdé yàn bóyí lẹ́sìkò tí àbájẹ́ ó tó tó wọ́wọ́ Béèyàn bá tí owó ra òkúkọ tó tó jẹ tọ́wọ́ ní yá ìdí, só lè mọ́ ní 60,000. Ẹ́? Déédé ilé tẹ́lò mi gbé lónìí, ilógún ẹ̀rọ tẹ́lò mi pa. Fọ́ta ni, ọba lẹ́ta, ọdún ọlọ́sìn. Ẹ tọba dẹ́dọ̀ òtẹ́ ìwé kí lọ wá bí ọ̀gbé kí làwọn ẹ̀kọ́ tó so máa jẹmáà ẹni tọba dẹ́dà tó fi polówó ọdún yìí òun náà ní bàtẹ́ẹ̀sì nàbí yóò lọ́rin ìbọ̀rọ̀yìn adébìnrin adébìnrin máa dáàbò àmì ìṣọ̀lá ìwọ́n sọ̀rọ̀ ṣùgbọ́n ìgbàgbọ́ wà ní kékeré ọba dẹ́gbà ti kọ́ ọdún láyà àwọn àgbàlagbà wọn náà mọ̀ tí ọba jágbà mú ṣẹ́gbẹ̀rán ọmọ tí ọba jágbà mú mú sí kílẹ̀ pàyẹ̀ ẹ láti kékeré ni ó ti máa jẹun lọ sáàmù lọ kò sí máa jọ jẹ́ ìdíyẹ̀ ilé àtàlọ́wẹ́. Àlébùrẹ́ àti kékeré ìmọ̀lẹ́ ọdún ti wà láyé. Wọ́n na kọ́dé ààtẹ iná ìbọ̀rọ̀ yìí máa wọ́n ṣíṣẹ́ àwọn ẹ̀kọ́dẹ̀ wà wọ́n náà fi yìí tí máa polówó yóò lẹ́ta ní orókù ah! ògbògbò tí a ní ọ̀rọ̀ rìn káàkọ̀ bá wùn pípà yìí kiri ọjà ìlọ́ra wà láàrin ìṣòro ẹ̀kọ́ sí tó pọ̀ náà sí ìrọ̀yìn bàbá tí eléyìí tí wọ́n iná fún wọn ìfòsùlú bàbá ẹ̀rùn ìdọ́kọ̀tẹ̀ ẹ̀fà yọ wípé wọn ò ṣe súnà káàkì máa pé ò ṣe súnà yìí o ó ní àlàyé náà ẹ̀yí ń àwọn àgbàlagbà ti súnà àwọn àgbàlagbà ń wọ́n jẹ́ mú wá bí ẹ̀sì fọ́nmọ́ ẹ̀rọ bí a ti tó ń pẹ́ àti ọjọ́ ọwọ́ abẹ́rẹ́ ọmọjọ́ keje làkàtí ìjáàkọ ọ̀dájì àkíkọ́ Jùlẹ́ ọ̀sán mi ṣẹ́gbọ́ oníbàbà láyé ọ̀sán bàbá rẹ̀ náà ṣe Jùlẹ́ ọ̀sán rẹ̀ jọ méjì la máa ṣe o because mọ́kànlọ́wọ́ ẹ̀yà àtàwọn àfáà búkú ìyàlẹ́jọ́ fún ayé kí wọ́n á ah, tẹ́lẹ̀ ìrìn àlẹ́jọ́ mi ẹ̀rẹ̀ máa wo ẹ̀yìn mọ́ jí mẹ́rẹ̀ ọ̀ máa ti jẹ́ sí gbogbo ilé orí ọ̀rẹ́ ẹ̀rẹ́gẹ́rẹ́ ọ̀ àà bàbá wọ́n wò pé o ti pè mí náà mọ́ wà ọláyà alákàlẹ̀ ń jẹun àmọ́mí àwọn ẹ̀dà ẹ̀lẹ́kà tẹ́ẹ̀ṣẹ̀ yẹ́ ìsẹ̀dẹ̀ mọ́tẹ́ bójú wọ́n yìí bàbá wọ́n wò pé ẹ̀ṣẹ̀ tó tó lọ máa ń pè mí ọmọ náà kò pẹ̀lú àwọn ọmọdé súnmà bàbá bẹ́ẹ̀ lọ́wọ́ sí ẹ̀ bá rẹ̀ káàkiri súnmà náà kò pé jẹ́ fún tó ń tẹ̀lé àwọn òfin bá tún sọ̀rọ̀ rẹ̀ ìgbà ìgbé ilé bìíṣẹ́ àti ìrọ̀gbọ̀ ìjàlẹ̀ ìgbà kọ́ọ̀rọ̀ ọmọ mọ́sálásí sùkúù lọ́lọ́ ìgbẹ́ ìtìlọ́lọ́ ọ̀lọ́ kéwù gbogbo àwọn nǹkan kọ̀ọ̀kan ó yí ọkọ̀ yí ọkọ̀ gbọ́lẹ́nu lẹ́tọ́rà tí àmú wá láti oúnjẹ àríwíkì ilé ìlòkú ápò báyìí mamda ẹjẹ́ fún mú kíblá báyìí àwọn ájì pọ́pì ní ẹ̀ẹ́kọ̀ sọ̀rọ̀ kíblá jáde ẹjọ́ ẹgbẹ́ tàbí jùkọ yìí wọ́n rọwọ́ ní báyìí kíblà ẹ̀rẹ̀ wọ́n mẹ́rẹ́ ti mẹ́kànlẹ̀ kìkìrí tẹ́ báwọn ti kí ọ̀nà bá wa nínú ní mẹ́sàrí ìṣẹ́ ti wà náà báyìí ní ìrẹ̀lẹ́ inú ọ̀tẹ́ ìwọ̀n mú bí ṣe jímọ̀ ṣe ẹ̀rùn tó kọ́kọ́ pé tó bá ti ẹ̀dù tó lò sọ ṣe bí ìtàlẹ̀ ti sọ̀fà ní pé àìsíláàmù yẹ dúkù máa kọ́ gbogbo tí èèyàn bá yẹ mà tó mú onímọ̀ nínú ìsìláàmù yìí tí èsì ìgbẹ̀kọ́ lagidi ìlú tó wá yẹ tẹ́lì gbogbo tó ti fi rọ́rọ̀ pọ̀. Alẹ́bì bọ̀rọ̀ yìí kọ̀kọ́ lára rẹ̀sítọ̀ ọ̀gá oúnjẹ àmì ọlọ́. Gbogbo yàwó, sáà ìyá àdùrọ̀ rí ẹ obìnrin rẹ̀ ábíjáde wọ́n jọ ń bá ìṣẹ́lọ́lọ́ títí títí títí àjẹ̀wò àlọ́pọ̀ wọ́n kọjọ́ ọmọ 50 years kọ̀sọ́ àjẹ̀wò àlọ́pọ̀ àlọ́pọ̀ wọ́n kọjá 50 kọ̀sọ́mọ̀ sorry kọ̀sọ́mọ̀ àjẹ̀wò àlọ́pọ̀ wọ́n kọjá 10 kọ̀sọ́mọ̀ Eéṣù rí nǹkan ọmọ. Wọ́n wà díẹ̀ láàrin ọkùnrin àtúbẹ̀rẹ̀ níbi gbígbó oṣìṣẹ́ ní màá ṣe tán. Wọ́n wá wá sí ẹsẹ̀. Ìyàwó sáárọ̀. oníyàwó ti jẹ ayáwó fún ní ọkọ̀ ní ọpa ẹ̀. ayáwó ìkéèdè mùsùlùmá àwọn gbọ́gibọ̀pọ̀ ìlàwọ̀ ìyàwó àwọn ajẹ́rú nínú ilé àdínábì ọlọ́ fàtánà kọ́ dínà sẹ̀jìdíkà wàtẹ̀jìdíkà wà wò láti ha wàmúlá olórí àjẹ́bí ìbòròyìn alìsọ̀sán ó mú rí ìyàwàtàrọ ó wà rí pé ẹ̀sì táwọn ilé ìṣe ọkẹ̀ ìyẹn lè bá rẹ̀ wípé ọlọ́nkẹ tó tóbi tó sì dá tó má òyìnwọ́n sí fàtàkìlámà onábàtàkìlámà pẹ̀lú wọn kí ni ájọ́rọ̀ gbàtàkìlámà sí ọwọ́ àdàbí ẹgbẹ́ tó sọ̀rọ̀ bí ayé rẹ̀ kò tọ́lá sí ní olùsìlám ọba jẹ́ pẹ́lú wípé káà gbogbo rọ́bà wà látẹ́ṣù ìṣe ìmìnà àwòrẹ́ ha tí bá ń fi lọ́nà kèèwò ìwọ̀n bí ẹni tí wọ́n bí us gẹ́gẹ́ títí di ọwọ́ àti pẹ́lọ̀ tí bá ní ìkẹ́ ìbẹ̀rẹ̀ wá kó sínú ìyá wa sáà tó jẹ́ ìyàwó olówó rẹ̀. Ìfẹ́ ìwà pọ̀ títí fa tí ìyàtàwó fúwákúfúwá. Tí fásitì fi ọmọbìnrin ìfún ọkọ̀ rẹ̀, làálàwọ́ àárín ọ̀rọ̀ tó pọ̀ omi ha ìwọ̀lẹ̀ ọlọ́run sì lè sọmọ láti jẹ́ o tẹ́lẹ̀ bá jẹ́ mọ́kùnkú ti dàgbà kájàgbé ẹ̀họ́ mọ̀ jẹ́mọ́ èròǹgbà dáadáa ni àbí èròǹgbà kú èròǹgbà dáadáa ni èròǹgbà tẹ́lẹ̀ sì wà ń wóyìí torí wípé àwọn èèmọ̀ kan bẹ̀rẹ̀ abẹ́ sàlàyé níbi ayé tó sì gba ìsàlàyé kan ìyàwó sáwọ́ bá ànábì Ibrahim sọ̀rọ̀ yìí pé khud بها لأن الله أن يرزقك منها الولد أنا دي بريد من أبابي منه في بلدنا هذا يجيب N'ife, ìfẹ́ inú méjì ń lọ gbogbo ẹ̀kọ́ máa lọ. ṣé ọ̀pẹ́ tí èèyàn tó rí ẹ̀jẹ̀ nǹkan òun náà ní kọ́lọ̀ ọmọ sọ̀rọ̀ ọmọ yìí sí àjọ títí lọ ilẹ̀ máa lọ. ń bọ̀ ya àjárọ̀ ọba nígbà pẹ̀lú pé ọwọ́ bá

wọ́n bá sọ ní Ismail Ismail wà wà rẹ̀ ìfẹ́ tí Ànábì Ibrahim fi ìfẹ́ ìpọ̀ òjè ní rí bẹ́ẹ̀ èèyàn wà bí 19 kẹkẹkẹ wọ́n ti wà bímọ ọdún wà bímọ ó bí ọmọ níjọ́ tí ń dàbí ẹni pé wọ́n bí ànàbí Zakaria lè rí pé mo sí ọ̀nà nàbí àgbàlagbà ní oúnjẹ tọ́ ó bí ma tó fi ń súnmọ́ fún ọmọ ọgọ́rùn ọdún ọmọ ọgọ́rùn ọdún kí lọ fẹ́ ọmọ ẹgbẹ́ bá pọ̀ lọ ó ní àyẹ̀rí kí ìfẹ́wọ́ yèrí tó ní ìfẹ́ wọ́n padà sọ́wájú sáà ti di bí wọ́n ti máa pẹ̀lẹ́dẹ̀ orí oòrùn wọ́n ti máa pẹ̀lẹ́dẹ̀ yèrí tó ní wọ́n yèrí tó ní káàdì àpò wọ́n jáde ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ mi sì yà tó bá fi ìfúnmi lọ́mọ yìí má ti lọ́mọ àbí ìpàbẹ́. àti ọmọ owó ìṣọ̀mọ̀ sọ̀rọ̀ ọmọ àwọn àtìlẹ́yìn ọ̀dọ́ ọlọ́run sì lè gbákọ̀ọ́kan wọ̀n wọ́n àfàṣọ àpọ̀lé ẹni bí lórí ọlọ́run ilẹ̀ tí ó lè kí ló bẹ́ẹ̀ kọmọ̀ sí ẹ̀dùn jẹ́jẹ́ ó àwọn náà ní plọ́mà ọlọ́ ṣiṣẹ́ níbi sọ́kèwé wọn sọ́kèwé làwà ń pè iléèbò ẹ̀bá mọ́ pẹ̀lẹ́ àti ìtàjọ́ ìtàjọ́ sẹ́gbà yàrá wọn ẹ̀kí ìdírísù ló kẹ́kọ̀ọ́ yóò gbé òun ní ṣe ìdírísù wọ́n lọ́mà àwọn bá nàbí lọ máa bẹ́ẹ̀ mú lọ lọ́mọ ó wà tún sọ́tẹ̀wé wọn ṣe láwọn ẹgbẹ́ jẹra wọn kọ́ndọ́mù ni wọ́n máa rúgbó dé champlọ́jì fada bọ́dá síta bọ́dá tí pọ́ọ̀pù fi tẹnu ara ẹ̀sọ́ bóde wípé àà lẹ́kùn tí àwọn bọ́dá síta fi ń yọ́lẹ̀ ẹ̀dà ọkọ̀já àtàn tí wọ́n wá lọ lóbi gan ohun ẹ̀ẹ́sì wípé ẹni tí mẹ́tọ̀ rẹ̀ ti mọ̀ púpọ̀ sí tó bẹ̀rẹ̀ wọ́n sí onáàsì ìgbésí ayé fọ́pọ̀lọpọ̀ ìgbògbé tí ìwọ̀nba ti ní ọjọ́ nínú ìṣẹ̀lẹ̀ ohun àti ẹranko ni wọ́n yọ ibájẹ́ ọmọ kọ̀mọ́ ẹnìkọ̀ wà ní máàkì ẹ̀ káàrí ẹranko àti mùsùlùmí pòfẹ́tọ̀ kò sọ ilẹ̀ ẹ̀sì wọ́n ìlú ọwọ́ ìjẹ́ sí ọwọ́ lẹ́yìn àlò trump ní ìdí mẹ́rin lẹ́yìn wúkàn kàkàrà pòfẹ́tọ̀ mathematics ìjókòó níwájú pásítọ̀ ní chọ́ọ̀ṣì wọ́n lọ sí pé one plus one plus one plus one wọ́n ní one hand. ó sì gbàgbé ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ṣe mímọ́ gbogbo ẹ̀kọ́ wá parapọ̀ ó ti gbọ́nà nǹkan ọ̀bẹ̀rẹ̀ àwọn tó pẹ̀wọ̀ àwàláyà náà bó ti dẹ́ ìlú sí ọ̀nà òdòdó yìí bẹ́ẹ̀ náà lè tún ṣe gbé àwọn kalẹ̀ fi ipò lórí márùn-ún fàgbà ìyàwó márùn-ún Adájú ìrọ̀lẹ́ alẹ́ ìrọ̀lẹ́ wọ́n bá ìjọba rẹ̀ báyìí ìgbọ́kùnrin rọ́lẹ̀ ohun títí àbá wà kẹlọ́dọ̀ ọlọ́ kò sí tí ò lè fi ọra rẹ̀ lẹ́kọ̀ọ́ lọ káàkọ́ ọmọlọ méjì ọ̀rọ̀ àbí àgbà rẹ̀ ẹ̀ ìlú pé torí káàkiri ládàá ìforíjì òjìjọ ọdún méjì kèé ṣe púpọ̀ ọ̀dá àgbàwọ̀ yóò mọ́ ọ̀pọ̀ ìlàjẹ̀ sàárì ẹnu bí i ti bẹ̀ tí ọba jẹ sàárì kè gbáwẹ̀ kò sí ẹ̀kà yóò ti gbàwẹ̀ torí pé wọ́n nìkan lọ́dọ̀ lọ ìdí sì wá sàdéṣì ti mẹ́lẹ̀ tẹ́ ẹ bá yé èèyàn sí àbá kó sí lápò wa ọba àbọ̀ fẹ́ di gómìnà lóògùn tèèsì owó tá a fẹ́ fún ẹ má nà jẹ́ pò níbi òkè sí àtọ́ńtọ́ yìí bó ṣe ti kẹ́rin ìgbó fọ́mọ̀ fọ́ ayé ìtàn àwọn àgbàgbà lù wọ́n wá fún ní one million naira one million naira yóò nà yóò tún máa yáwó tóró ní lágẹ́ ìrìnlẹ́ tí wọ́n lọ sí mọ̀ lọ jì sí àdí ìwà wípé owó ló mú sáárọ̀ àbí ayàwá ayọ̀wà wípé àdíṣẹ́wà wípé fáì bákan náà sí ayàwó àbájì ìwà wípé owó òun kò sí lórí ọ̀nà àwọn pẹ́kà fà wá ní ilé àwọn sáwẹ̀ ó kàǹkàlẹ̀ sí ó sì gba tẹ́lifíyà tó ọkọ̀ rà níbi Ibrahim kọjá owó mú ó fi sọ pé mọ́kọ̀ owó mú ájáró àti ìfẹ́ ìfòlè àwọn àgbàgbà náà àfà wọ́n sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá di ọgọ́rùn-ún 95 náà kí a sọ ní kò yá òwe yìí jẹ́mọ́ ẹ̀jọ́ gbọ́ bẹ́ká gbọ́ mi ń bí ìwẹ̀ tó tọ̀rọ̀ náà ṣe mú sí máa ń lọ lọ́jọ́rọ̀ mú fún bá ń tàwọ́ sí àga ìrìn wọ́n wá tó kò lẹ́gbẹ̀ẹ́ àbẹ́sẹ̀ ẹ̀ máa kí ìtọ̀lá ìjìnlẹ̀ ò ẹ máa bọ̀ ẹ máa bá ẹni gbogbo bí máa rí àwọn olórí fi kò sínú wà ẹ̀rọ àní ẹ̀mọ́ tí ìgbà ìkìlẹ̀ ò báyìí mọ́mù ní ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ṣe mi mo fi ń jẹ múfí àní ẹ máa bọ̀ àfẹ́sọ̀ ẹ̀ máa ẹgbẹ́ dáwọn àwọn àbúrọ̀bà ń dẹ́njòkó tó sọmọ ẹ̀sì sáàrí lẹ́rẹ̀ ìjọba lẹ́rẹ̀ ìjọba ẹ̀lá kò kí bọ̀ wíkẹ́ àìfọ̀bí wọ́n wá ń gbọ́ yẹ wá wípé ó ní ìyàwó ànàbí ọlọ́run ànàbí Ibrahim ẹ̀ẹ̀mọ́kọ́kọ́ ẹ̀kẹ́ rí bí mọ́rin ní níbi ọ̀rọ̀ nature níbi ọ̀rọ̀ àdàmíyà ìsàníyà ìyá wa sáárọ ọkọjá lẹ́bù ẹni tí gbẹ́lò afẹ́kùn sọ́jú àfáwà àgbà ìrọ́sọ́lọ́ ọ̀tàrà ìjọ́mọ̀nìyàn dé ìyàwà sáárọ tí bá ní rọ́mọ̀ yìí yóò mọ̀ kò tó ní gbóná lọ́mọ ìlórí ṣé kò ti wà tó kọ́lá rọ̀kọ́ ẹ̀ báhùn àpẹẹta fẹ́ fún ṣé kò ti ní báhùn kọ̀ọ̀kọ́mọ̀ ìlọ́rùn pa kò wò bí kó kù ṣùgbọ́n ó rí wípé in tó kù tó rùn rí báyìí ó ti kọjá àlàkáyè ọdọ̀ máa ń tẹ̀lẹ̀ bẹ́ ìta àtẹ́ká káàkiri wá ṣe ọ̀rọ̀ lọ́nà tó tọ́ àṣùgbọ́lọ́ mọ́tẹ̀ẹ̀dà lọ́rùn èèyàn bí mẹ́yọ kan ìyàwó ti wọ èyí nàìjíríà ohun gangan wà ní wọn kó ọkọ̀ wa pọ̀ mọ́ lọ́nà jẹ̀bi sí ìbàdàn àti ìyàwó àtọ́kọ́ kò sí tọ́ta tí ó kò bẹ́ẹ̀ lò wọ́n àwọn àlọ́ ti wá ìfún lẹ́nu wáyà ṣùgbọ́n tàbá fẹ́ tó wọn nú gbóná wọn náà wọ́n ṣe ní ẹjọ́ lẹ́lẹ́ tó ọ̀rọ̀ wa o ó ti rí wọn lọ gbóhùn mọ́ká wà ẹni wọ́n lè máa ń bẹ́ẹ̀ ti túká tó padà èyí tí ń ṣẹlẹ̀ tí wọ́n ti gbìlà káyé wọn lọ wọ́n lè mọ́ bí ikú yóò wọ́n lè ṣùgbọ́n kò lè tàlára tàlára tí èbá déyàn ní déyàn ní ìlú wà tẹ́lẹ̀ kọ́lọ̀ wọn kò fún ọmọ pààyàn ó tún yàtọ̀ ní àjẹ̀wò ayé gidigidi sí àdúgbò dára máa ń dà because in gbogbo ọmọ ìjẹ̀bú òde parapọ̀ níbo lamẹ́ríkà wọn gbogbo adáàbò lẹ́yìn wọn sì báyìí tó bá ti di ìṣù kan títí ìdíyelé kàmá lọ wọ́n omi sábà fi wọ́n sì fún kálukú ní fíṣà rẹ̀ tó tọ́ pẹ̀lú two two thousand dollars wọ́n ní ká ìdí ọ̀nà bàbá pẹ̀lú ọ̀nà àtàwọn àgbàlagbà tó sáré kú lọ́wọ́ inú wọn tó làárẹ̀ rẹ̀ mẹ́lẹ́kà àwọn adẹ́bí kan mọ̀wọ̀ tó lè ti sọmọ fún lápẹ̀ẹ́ bí gbogbo wọ́n tẹ bàbá yìí bí lábà síjẹ̀bú òde lọ́gbọ́n kálukú dálé wá bá ọlọ́mọ márùn-ún yóò pẹ̀dájì rẹ̀ rọ́gbà yóò pẹ̀dájì rẹ̀ àtẹ̀fẹ̀gbọ́pọ̀ ní ọlọ́ni ọwọ́ akẹ́nìkan ọwọ́ ọ̀tún owó ti ẹnìkan kó ti má gbogbo bí ṣe ń pọ̀ láti ní ọlọ́run tí pọ́lọ̀ ní ẹ̀lú ẹ̀lú oṣù kan jẹ̀mọ́ yóò gbẹ̀kú wọlé ní àbíọ́rẹ́ ìwọlé

fún rẹ̀ ni ó ti rẹ̀ sísù pé mo ti ń rí tágbàrà ní ògùn mọ́ kí ìdẹ̀ mọ́ tó yẹ tẹ́lẹ̀ sí èyí ní pẹ̀lú ìrànlọ́wọ́ rẹ̀ ẹ̀wọ̀n agbó mẹ́rin ní ìbálòpọ̀ wọ́n tọ̀rọ̀ pẹ̀lẹ̀ ẹ̀kẹ́ríkà ojú ọmọ pẹ̀lẹ̀kà ẹ̀kẹ́ríkà kẹ̀kẹ́ wọ́n wá fún sùn àkúsàtò olùwà ìdíje òtọ́ náà kọ́ mọ́ tó pẹ̀lú kẹ́kọ̀ọ́ yìí wípé àwọn èèpè kan bẹ kéèyàn má lè pe òní èèyàn bọ́bẹ̀ orí ìyàtọ̀ ọwọ́ ìsọ́lẹ̀gbẹ̀ sọ́rọ̀ gbogbo ọmọ apá ṣíkàtíbà ẹ mi ilè bọ́kọ̀mẹ̀ ọ̀tọ́ mi ẹ̀yà àtàbúrẹ̀ ní kẹjọ wọn lọ́tọ́ síkù ìyàwó rẹ̀ nítọ́ torí pé ọmọ oyún ẹlẹ́ẹ̀kẹta ní bẹ̀rẹ̀ wọ́n ìsì bí ma mẹ́jọ tó jóbe mo tọ́ bí ìsàrànlẹ́

jẹ̀mọ́ra oòrùn sí ìbímọ ìmáàni tó gbé oníkẹ́yàn mọ́ ti bẹ̀ẹ̀ tọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ ṣùgbọ́n pé mò mí ò tó kò sí mọ́ tó gbé ah, jẹ̀mọ́ ká sọ pé ìyá wa tààrọ òun ló mú tó fi ní à bí mo sí rọmọ yìí jẹ́rọ jẹ́ fún mi sáàmù lé ní ìjọmọ nìyàn téèyàn bá mọ owó ní bẹ́bí ìkẹ́ àti kóòrò ní bẹ́bẹ̀ ọ̀kan náà wọ́n wọ́n nígbà tí bóyá bí ọ̀rọ̀ tí máa sọ yóò tún máa bọ́bí kàtàkì òun àti àwọn àwọn ọlọ́tàlúwà ní olówó sẹ́gbẹ̀rẹ̀ àdúgbọ́dọ̀ ọlọ́ gbogbo ẹ̀kí ń yí àjẹ́ ẹ̀jẹ́ ọlọ́run tàbí wọ́n lẹ́yìn báyìí ẹ̀wọ̀n tó tọ́rọ̀ ti jáde sí ìdíje ìsìláàmù tó pọ̀ lódodo káríyàn tí ó máa jẹ́ bí ogún ọgbọ̀pọ̀ lẹ́ẹ̀kan náà kí wọ́n máa ké kéèké tábí àti àti ṣùgbọ́n bí ṣe ń wá ní yẹn ètọ́lọ̀ wọ́n gbà eré àti bàbá àtúkọ́rọ̀ máa gbàbọ̀ àjọ àlejò kan wọ́n máa ní ká ń sọ̀rọ̀ wọn láwọ́ ìjẹ̀ náà ẹ̀yí tí ó yẹ́gẹ́ lọ́la yìí wọ́n gbà mí àwọ̀ ìjẹ̀ náà àwọn àwọ̀ ìjẹ̀ náà kílẹ̀ rí wọ́n ti fi nǹkan méjì àwọn àbá wa tó wọn tí wọ́n ti tẹ́ ó sì rí lọ wọ́n bà ní ẹ mẹ́sẹ̀ mọ̀rọ̀ ìfẹ́gbẹ̀ẹ́bọ̀ ìké ọlọ́run ọba iná láàpẹ̀ẹ̀kọ̀ ìdínà rẹ̀ tẹ̀lẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀ lórí àwọn tí ó ti lọ sáájú wa nínú nílẹ̀ Yorùbá wọn táwọn àìmọ̀yẹ tọ́gbàsílámù lọ́kọ̀lá lọ́wọ́ ọ̀taari àwọn tọ́gbàsílámù lọ́wọ́ wọn náà tààbá sí ìpáàmù wọn zero láàpọ̀ lẹ́yìn gbogbo ọ̀pọ̀ nǹkan tó jọ ọ̀dọ̀ lọ́nà ìpínlẹ̀ Islam Islam rẹ̀ kí wọ́n ń ti ẹgbẹ́ òṣìṣọ́pọ̀lọ̀ òní ìta sí ẹgbẹ́ nǹkan ní jẹ́ rí nǹkan ní bẹ́ẹ̀ yàmá ti ti ń kí bàbá bọ́ ohun tí wọ́n pọ̀ tí ẹ ṣe fún in tí ó náà tí ó yọ jáde tí ò lè gbóró rẹ̀ yọ sí ọba àwọn àfáà a wà bèèrè pé á bàbá tí ó ń bi tó orí gbàgbàgbé ọdún láàmù á wo ní júwe ẹ̀sẹ̀ fún wa kò ní àbàbà tí wọ́n sọ pé wòye sáré náà náà ni kí àbàbà rẹ̀ gbàgbé ọba alẹ́dà tó mú ohun pankádà tí ò ní tẹ́ẹ̀rí kankan rí tó sì sọ́dọ̀ máa jẹ náà torí kó fi bàtà bó bá jáde tọ́bá ti ẹ̀tún ajágbò ìrẹ̀ babúléyà àárín àmì ìkọjágbò léyà ni kò tún jẹ́ ẹranko tọ́jẹ́ pé tọ́bá ti ẹnu bọ ife tààrí ìmúrí tọ́lá ẹ̀ẹ́mẹ́jẹ orílẹ̀-èdè àkọ́kọ́ pẹ̀lú gíra ìbọ̀ yẹ̀ẹ̀pẹ̀ láti àpọ̀ lẹ́nu tọ́bá jẹ́ àkọ́kọ́ kí òun àti mọ́lá jáde lọ́lá ń kọ́ ń ìgbàgbọ́ tó mú ìfẹ̀sìnà àtọ̀nà ọlátọ̀ yẹta àríkọ́ lára tí ṣúkúrù rẹ̀ dédé àtọ̀ ní sí ẹjọ́ náà ní ṣúọ̀ wà lórí ẹlẹ́dẹ̀ tọ́bájẹ́lẹ́dẹ̀ náà mọ̀ lá gbogbo wẹ́sì sọ wípé ẹlẹ́dẹ̀ ìjẹgbẹ́ ajá níbi ìjọgún ọgbọ́n ọ̀nà tí adámàgán wọ́ bẹ́lẹ́dẹ̀ àwọn àgbàlagbà wọ́n ní nǹkan ju nǹkan lọ tí ń wèrè ìtafẹ́lẹ́dẹ̀

bí ṣe ńlá nífà ah, bó ń bá ló jẹ ẹ̀rẹ̀ nígbà ìgbìmọ̀ tó tó ilé ìwòrì bá bọ̀ ẹgbẹ̀ tó kò mú ṣe lé fún ọ̀sẹ̀ inú ọ̀ torí pé wèrè ní ju wèrè lọ jàmọ́ra obìnrin máa ń fúra nìtàn tó sì yí ọ̀bẹ tọ́kọ̀ ń máa fẹ́yàwó lé sẹ́kùnrọ̀ lọ́pùrù rẹ̀ a ń sọ̀rọ̀ àdámá kí a lọ afá àti ayé ọ̀bẹ gínà bọ́ọ̀n náà báyé yọ ọkùnrin lẹ́gbẹ̀ẹ́lẹ́ ààrẹ tí wọ́n <laughs> <laughs> tó gbà àbú ìṣẹ́ ìlara yọ ọmọ gbónẹ̀ yóò sọ láti yọ pọ́sílẹ̀ ìbìlì òun ẹgbẹ́ ẹgbẹ́ ṣe kọ́sẹ̀kẹ̀ sáyé nature nature yàtọ̀ nature yẹn náà ní ẹ̀sìn ìlọ́fẹ́ bá lè gbámú níbi tí ọba ti gbé wa ọ̀rọ̀ lọ ṣùgbọ́n nature kò lè bá wọ́n jàkàdì o bébí bá ń pa nẹ́bí yí máa jẹun sallallahu alaihi wasallam wọ́n kù lẹ́jọ́ lẹ́kọ̀ọ́ rẹ̀ bó ti kọ́ wa náà bó o bá ń kọ́ ànábì lọ sùn kí àwọn àbẹ̀rẹ̀ rà kò sì mọ̀ lójú ẹ̀rọ àlọ́gbọ́rọ̀ rẹ̀ mọ́tàlá ní ìjọ àárọ̀ sí ń bọ́ tó lọ àbẹ̀rẹ̀ kò gbé gbọ́ ọ̀hún ìjẹ́dọ́ ọwọ́ abẹ́ ń gbọ́n kí nílà làbá àtàlẹ̀ pẹ̀lú yìí ní pẹ̀lú ńlá orí ọ̀nà náà ní pẹ̀lú ọlọ́gbẹ̀rún bóòlù kọ́ orípa ìbàdí kí a máa ànábì fi rinlẹ̀ fún abẹ́ ẹ̀kọ́lọ̀ lọ́rùn wípé ṣe bọ́lọ̀ lọ torí ẹ̀ṣẹ́ ànábì ní tọ́ọ̀rùn ẹ̀ṣẹ̀lọ́dọ̀ ọlọ́run ìgbó tí ọ̀lórí ẹ̀ أخرجه الإمام بخاري صحيح الحديث عن ابن أبي طالب رضي الله في سرية بارك الله صلى الله عليه وسلم النبي أمر الإنسان وأمر عليهم رجلا من الأنصار أو أفل كثيولوري من هو أنصار دول سرية قل له لأنه يوم قل له يوم أما العادة لو هنا يبقى أما هنا يبقى أما هنا يبقى فأقضبوا أميرهم ní ọba kẹwọ́ lórí wọn wọ́n bá wọn bí olóyìn ni mo ti bínú bínú dákùnrà ọ̀rọ̀ dákùnrà sọ́mà tẹ́lọ̀ sáàkà sí ìsọ̀ ní kẹwọ́ àṣìṣe ìhun ní àṣìṣọ́ ní kẹwọ́ tẹ̀lé àbí ọ̀sọ́ wọ́n ní bala àkọ́sọ́ ẹ̀rẹ̀ tí mọ́nà bí ó ní ọmọ ìṣẹ́lá tẹ̀lé àbí ọ̀sọ́ o ìgbàgbé ìdíjọpọ̀ ọ̀dọ́kà sílọ̀ tẹ̀lú ìgbónú ẹ̀kanáàdù ìwà kanáàdù nígbà tí ìwọ̀n mọ́nà tí náà jò hàmìlì ọmọdé ẹ̀sẹ̀ náà tó nẹ́wọ́n tàbí fún ní bẹ́ẹ̀ ẹ ma wọnú náà kọ́ ọ̀kan fọ́nàmì méjì àwọn tí ó pọ̀ jù wọ́n bẹ́ẹ̀ wọnú náà fún ní ìràwọ̀ bẹ́ẹ̀ wà kọ́nà mọ̀ fúnra lẹ́bí lọ́nà sọ̀kọ́ máa tẹ̀ láti rẹ̀ mọ́ta ikú mẹ́rinà àwọn kejì sọ pé ah, ṣe ní iná ìtàwọn nàìjíríà fi rọrọ̀ mi náà ṣe bí ká má bà wọn ọlọ́la ní tẹ̀lá nàìjí káfà nàìjí gbúrò àtàkùtayé wọn náà kàkà sọ́rọ̀ ibẹ̀ ń tẹ̀lé yìí lọ iná ti ń jó lọ lẹ́gbẹ́ iná ibi inú ti kú lára rẹ̀ mọ́ wọn náà àwọn ìgbàlẹ́kọ̀ọ́ wọ́n tó má tẹ̀lé bí ẹni lẹ́mọ̀ ìgbà padà ìgbẹ́sẹ̀ lè yóò lọ lẹ́yìn àwọn tàbí wà báyìí báyìí báyìí báyìí ó sọ̀rọ̀ ní àwọn oníwà bẹ́wọ̀ fún àkàrà wà kí ló jẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ àkókò ọ̀jẹ́ pé wọ́n ní káwọn máa tẹ̀lá tẹ̀rẹ̀ iná ìsìrè yìí ti máa ń jóyàn ọlọ́run ló fi ibẹ̀ àṣẹ rẹ̀ sì rẹ̀ àti ọlọ́run ni tẹ́ràn bá ilé gbà bá ń pàṣẹ rẹ̀ àti ọlọ́run ni tẹ́ràn bá torí ẹ̀wọ̀ náà iná òun lè tí wọ́n bá wọ́n náà yìí máa ọ̀rọ̀ ju bí náà abára ibẹ̀ wọn ìbá bá pàdé wọn lájẹ̀ lábíkì àbá ìlànà tó lọ́pù ìlànà rú tí ń bá tẹ̀ ní ẹ máa tẹ̀ láti ẹ nìkan pẹ̀lú ọpọlọ yín mo fi bá yín sọ̀rọ̀ ìtọ́ bá náà jẹ́mọ́ ọlọ́run mẹ́jẹ̀ kọ́ ìṣọ́wọ́ ráìtì ọ̀nà ọ̀nà pẹ́yìn wọ́n sì ní ìgbóná ẹyọ kan àfá mìírì màmá mìírì àfá àápa méje ṣùgbọ́n nígbà tó ojú sọ fún tẹ́kù ìpọ̀ ayọ̀ lẹ́nìkan fún ọ̀pẹ́nìkan mufti mufti talẹ́mù tẹ̀fà àfá yìí lè ní mú sí kèèṣẹ́ ìjẹta ọ̀sẹ̀ rẹ̀ bí o wọ́n kọ́lù ní ni o mú sí ẹ̀yọ́ gbogbo tẹ́ẹ̀jẹ́jẹ́ fún kò ní 3 minutes lọ 1 minute lọ bẹ́ẹ̀ láti òbí pé mú sí kèèṣẹ́ kí mú o ń tọ̀ wájọ́ máa kí orí Thank you.

tàbíòwò german àlọ́ kara wọn ṣùgbọ́n tó kàwà jùra wa lọ ilé yóò bá fi ní òróyẹ lójú méjì tí ìfẹ́ bá ń jò gẹ́gẹ́ tó píọ̀ ìjọ máa tẹ̀wọ̀n jáde ní pé bílé bá kanlé ní máa ń jájòrà ìfẹ́ ń bẹ̀rẹ̀ agbọ́dọ̀ ìgbé sọ́rọ̀ torí bílé bá kanlé yóò olórí ọ̀rọ̀ nǹkan náà tí ọ̀bà tí tẹ̀mọ́ tí nǹkan bá ti ń dá pé wà láti ọmọdé ẹgbẹ́ ọ̀rọ̀ ẹjá sọ́ra ilé ìfẹ́lẹ́ kẹ́ẹ̀kì ọmọ yàtọ̀ àjọ wà lẹ́gbẹ̀ẹ́ àwọn akájọ kẹlẹ́ pọ̀pọ̀ ó kálukú ma ń kó kọjọ́ ń pelé sọ̀rọ̀ ìmáà ìjẹ́ pè ìmáàdì gangan o ní kí o mú oòrùn yàwà sáárọ̀ pẹ̀lú tàbí ní pàbí jẹ́bẹ̀ ẹ̀dá owó ìmọ̀rún kẹ́lìkọ́ wá wà bá ilé mi kọjẹ́ fóòmù àti pẹ́jẹ́ntì wá jọrọ primary school kọwa tí wọ́n ní pẹ́lẹ́tì bọ́jẹ́ gbogbo ó wá kẹ́ ìlẹ́nu wọn pàdé rẹ̀ ṣùgbọ́n tó ti bẹ̀rẹ̀ rẹ̀ kó o tiẹ̀ ti dín kó súnmọ́ bẹ́ẹ̀ rà kó ní ẹ̀mí nínú. ó ní àti títí lọ́nà ọ̀ títí pa kò sí tí ó jẹ àwọn ìlú ìjọba kìlọ́ rẹ̀ náà ni àwọn kúkú wọ́n yìí pẹ̀lú mẹ́lá rẹ̀ nínú òrùn ìlọ̀rẹ̀ dé ẹ̀rùn tí ó gájá wọ́n lé jẹ́ ìtàwọn kò tí ẹ̀lẹ́ ṣọ́nà tí bàbá bí ìfà lẹ́gbẹ́ jíjẹ ìbẹ̀ náà lè ní ẹ̀lùkọ́pẹ̀ ti gbé ọ̀rẹ́ wá síjú òkè báyìí jẹ̀mọ́ ojú tí ó gbé padà sí sálẹ̀ omi ó máa dà ní àbí ó gbé ẹ̀rì náà tọ́kọ́ wá padà mọ́sílẹ̀ ìwẹ́rì ìsáàmù kòkó ní ìwẹ́rì tó ní ìdàbáwù ayíkọ̀bí àìlèmọ́nì ni àbí mọ́sí gẹnu ìmọ́nì gẹnu tí ọlọ́wọ́ okùnbó tí ń pín nínú àyè fọ́bẹ̀ rẹ̀ wà láì ọdún yọ́nà nítorí ẹ̀mí kí orúkọ́ lẹ́rẹ̀ fún mi lẹ́yìn làwọn fẹ́ fàyọ kí gbogbo olú lè bá tùbà kó bá lè ọjà ṣe bá wá jẹ́ pé owó ń gbé ọmọ ìlú ìgbé lọ tí ẹ̀bá jẹ́ lọ́wọ́ kí ah, ni ó wà gbé lọ bọ́lẹ̀ ni láàrín sàkínú ní Ismail wà ó mú fi bẹ́ẹ̀ Ismail wà tí pẹ̀lú mẹ́nu àti tọ́bá fẹ́ gé ìpí ojú ọ̀rọ̀ ní ọ̀rọ̀ ìdí ẹjáde báyìí sọ́bà adẹ́dà àárín ọ̀rọ̀ wọ́n láti máa bí ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ kí ló ní ọ̀rọ̀ lọ ní wípé tí wọ́n bá ló bèèrè lọ́ọ̀dì ọkọ̀ ìyáálé ní pèsè kò sí ìyáálé ní ìsìlámù tí ẹ̀yìn lọ́gàdì kápẹ́ tí o bà gbọ́yé níbi ìyàlé ilẹ̀ fẹ́ sọ fún àti òsì àjọ lẹ́bí sọ fún òsì ìyàlé àákíyà tí o bà gbọ́yé lọ́tọ̀ ṣùgbọ́n mẹ́rin wà láìsàkíyà mẹ́rin mọ̀sáájú lágbájá ti nǹkan mọ̀sáájú ẹ̀dẹ̀ nìkan tẹ́mẹ́ mẹ́jẹ̀ àpàdé wáyá o tẹ́mẹ́jẹ̀ àdíkẹ́ kama fàyè wọn fún ọba adẹ́dà òun lọ́rọ̀ ká nínú ìyàwó kan lọ fún wa kí ló dúdú fi rọ̀ ìrìn o ní ìyàwó àkọ́kọ́ sẹ́mọ̀wìmà ọmọ ilé ìtàkọ́tù ọwọ́ níyàwó kẹrin ìjọ bàbá òkú ọ̀nà wọ́n jẹ́ àkọ́bí wọ́n jẹ́ 100 years àbíkẹ́ ìwọ́n wá jẹ́ ọmọ ọdún kan wọ́n wá fẹ́ pínbú ìgbọ́bá kan bú àwọn ọmọ ọkùnrin ní jẹ́ 10 billion naira in 10 billion tí bàbá ọdẹ́dì wọ́n gbà 10 billion naira lọ́gbọ́ ọdún kan náà gbà ṣe ẹ̀sọ̀pọ̀tọ́lọ̀ mọ̀ bàbá ní ṣe bẹ́ẹ̀ ni a jẹ́ pé gbogbo mọ́lọ́rẹ̀ẹ́ kojú bọ́ bí wọ́n ti lọ́ gbé mi mọ́ wá tẹ̀lú ìbàjẹ́ ẹrú adam kàtúnṣe yẹ akọbí bàbá ìkóbẹ̀ẹ́ ọjọ́ mẹ́rẹ́ sí yà àbíkẹ́ ìjọ́mì ọmọ sí yà tó bá jẹ́ pé 10 billion ní báńkà àwọn ọkùnrin 10 billion báńkà àwọn obìnrin wọ́n mú yà ní 10 billion naira ìyá ẹ ọmọ tó tókùnrin tọ́jọ́ mọ́ sí yà wọ́n mú 20 billion naira torí pé zakari ní sọ̀hábìrì mú sẹ́yìn ọlọ́run ti pòwe fún wa ní pé àwọn ọkùnrin wọ́n máa push àwọn obìnrin rí sí fáwọn ọjẹ́ sẹ́ntàmẹ̀yìn ọkùnrin ẹgbẹ̀dẹ̀ àti àjẹ́ ọmọ ọlọ́jọ́ bí alẹ́ dákùn lọ́jọ́ dúkìá sí alápò kó fi jẹ́ wípé níbàdẹ̀ ní o níjẹ̀gbòdẹ̀ ní o tí wọ́n bá ti ń sí báńkì báyìí correct account ní o kìí sẹ́sìn tí o àwọn òṣùn o lọ́dọ̀ ọlọ́wà yìí owó àwọn obìnrin bó ti yẹ kó rí torí ilé yọ́ bá lọ́wọ́ ọkọ̀ ẹ̀sọ́ tó wà yọ́ bá lọ́wọ́ ọkọ̀ àbúrò rẹ̀ ọkùnrin gidi ẹgbẹ́ rẹ̀ ọkùnrin náà kò náà fún owó fúnra rẹ̀ yóò fà wọ́n bàbá rẹ̀ ṣùgbọ́n tẹ́lẹ̀ ní rí kẹyẹ náà kọ́lọ̀wọ́ta fún ti o níbi tí ọ̀pọ̀lọpọ̀ ti lè dáadáa dúkìá fún tó tó dúkìá ìyàwó ẹ̀ sí bẹ́ẹ̀ tọ́rọ́ kan ọkùnrin máa balẹ̀ bẹ́ ayé àti lèdè gan bóyá tí máa tẹ́rọ kàbàlì pé tó ah, lọ́wọ́ àti rẹ̀ yóò gbé àìjàmà ní yóò máa lọ àìjẹ̀ lẹ́bẹ̀ tààjọ́ máa sọ pẹ̀lú ìdájọ́ ọjọ́ náà ti kọjá bá wọn ìdájọ́ ọjọ́ náà ti kẹjọ ọ̀pọ̀ ọ̀dọ́dà wá náà eléyìí náà ìṣe sọ́dọ̀ táwọ̀ ìṣe sọ́dọ̀ kó fún ọmọbìnrin fún ọ náà ó ṣe sọ́dọ̀ mi náà kó máa tó rẹ̀ tó rú ẹrú ó tó rọ̀ náà kó máa ní ọ̀rọ̀ gbàdú tí ó rò ẹ̀já fi hàn gbogbo ìyáálé agbára ni jàdé lágbára tó bá ti lu agbára mọ́tò náà ọba abẹ́gà ní ti ń bá fẹ́ yọ ọlá ó níbi tí ìgbéga wò kárọ́ lábára jọ́nà lọ ọba abẹ́gà sì kọ́ lọ́wọ́ ọya ìṣúwà fájọ́ ọba náà ọ̀kọ́ ní ọba abẹ́gà ti pa mí ní maka kìí wọ́n gbé jìrọ́ọ̀bù kan lọ́wọ́ àti sẹ̀kọ́ orí àti ife kòjò wọ́n rọ̀ sí kòjò wọ́n rọ̀ tábùrù sí jìrọ́ọ̀bù yìí àníbíyà ìbòrò bá gbé sí ìyàwó àjẹ́mọ̀ kọmọ àjẹ́ kọmọ àwọn lọ́wọ́ pẹ́ ìdàkọ́ ló dé ẹ̀yìn ẹ̀sẹ̀ náà níbo lọ́nà sóòrè ní àbọ̀mọ́lẹ̀ di àdúgbò ìwọ̀dá torí ìmọ̀lẹ̀lẹ̀ ìbọ̀rẹ̀ kí nǹkan bá ti já sí ọdún kìí ti bẹ́ẹ̀ lọ́gbà kọ̀dá wọ́n lọ jẹ́ jẹ́bì ilẹ̀ ìhà kò sí wọ́dọ́ rẹ̀ ọwọ́ lórí wọ́n sàtẹ̀sẹ̀ máa ní ìlọ̀lọ́lọ́ ó ti wá ó ti wá bílẹ̀ pọ̀ ọba ti ẹ̀ dáhùn sọ́lọ̀ ló ní oṣù tó oṣù ó ní nàám ọlọ́ọ̀dọ́ àbúrẹ́ ojú ẹsẹ̀ obìnrin rẹ̀ ní ti ń tẹ̀lé náà ní ìdá láàyè òdì láàyè ìgbà èyí wọn náà kápẹ́ bẹ́ẹ̀ lọ́ba yìí kò ní ra wa láàyè. gbogbo lẹ́jọ́ balance ìyá lẹ́gbọ́dọ̀ ọgbọ́dọ̀ ja ìyáálé yọ́mọ́ kí ló ní dáa fọ́wọ́ mi ilẹ̀ tí ó jìnà ẹ̀rẹ̀ léyá tí a kọ̀kọ̀kọ́ra kò tó bí wọ́n ìkẹ́ ìyàn tó lọ́ra wá kékeré ẹ̀dì ẹ̀dẹ́ ẹ̀rẹ̀

kìí sọkọ̀ gan lọ́kọ́ rẹ̀ tẹ̀lé kìí sọkọ̀ bí ó pè ń pàṣẹ jàyà lé tó pọ̀pọ̀ èdè tó nà ẹmbà wá káńkà kó fi sùúrù ọ̀rọ̀ rẹ̀ lọ́sẹ̀kẹ́ ni ó ọkọ̀rọ̀ ọ̀rọ̀ jàyà lé òṣìṣẹ́yàwó rẹ̀ lọ ìyàlẹ́ èèyàn ló bẹ̀ nǹkan ọkọ̀ lé ọwọ́ nìkì ọwọ́ kẹta ọwọ́ kẹrin ọwọ́ karùn-ún ọwọ́ kẹfà ọwọ́ keje ọwọ́ kẹjọ ọwọ́ kẹjọ ìkẹwàá kéjìlá orí ẹyọ báyìí ó ní ti màmá ó ní ọkọ̀ sí é ọmọ ilé ilẹ̀ tó níwọ̀n èyí tó sì kéré sùn lẹ́rẹ̀ òní wọ́n dà sí 5 million naira òun gẹ́gẹ́ òun ní àkáǹtì kan òun ti àkáǹtì ṣe ti pé tí máa ti ẹ̀fẹ́ òpè tí mo ló lọ kọ́kà mi ọmọ lọ́dẹ ilé ó fi 50 billion naira rẹ̀ ó sì léyàwó kan ọwọ́ ní níyàwó kejì wọ́n wá ní àwọn ọgbọ̀n orílẹ̀-èdè ibi ẹgbẹ́ àti yọ ọ̀bẹ tẹ́lẹ̀ ẹgbẹ́ rẹ̀ àìrí àwọn lórí ọ̀bẹ sùúrù ọ̀rọ̀ dà ṣùgbọ́n lọ́wọ́ ọ̀gbà tí èdè ìyàwó ìsú máa tọ̀rọ̀ tó tẹ̀gbẹ́ ó pàṣẹ ọbẹ̀ yóò lọ dáná lọ́wọ́ ọbẹ̀ yóò lọ máa wò ní ìgbà tọ́ka tó gbọ́gbẹ́ ní àwọn òkèjì ní o fún pàṣẹ ọbẹ̀ ìyẹn tó kú yìí kókó bẹ̀ fi ń pọ́jù ó bá ṣẹ́rọ̀ bóò ní orí yìí níjọ́ bí àti ẹmà tó bẹ̀ sí bá wọ wọlé ìjíwìnù ó bá ṣẹ́rọ̀ ìfọ̀kọ̀kọ̀ lásán tó bá mẹ́fọ̀ gbogbo àwọn wáìtì àtọ̀bí kókó ẹni díẹ̀ lòkù díẹ̀ lòkù jẹ̀mọ́ra gbogbo ilé àjọ̀bù nínú ilé ìdíbà bí òjúmọ́ gbogbo ilé àjọ òjì àwọn àyàn ọ̀rẹ́ ìlú obìnrin kan lé ìlú obìnrin kan tó jẹ́ wípé ṣé ìgbìmọ̀ lẹ́yìn tẹ̀lé lẹ́yìn ní èlé mọ́mọ́ tẹ́lẹ̀ mọ́ ti bímọ ọmọ wa ní obìnrin tó kéré sí jìnnàjìnnà pàápàá ojú ẹ̀ tó sáré bí ẹ̀yìn ẹ̀yìn àwọn ẹni tó rárá sẹ́yìn dáadáa ti dàdúmọ̀ lọ́nà ọ̀nà tí ara rẹ̀ ọ̀bá wá lè gbà fún ọjọ́ máa gbélé pọ̀ ṣe pípọ̀ ẹ̀ẹ́sẹ̀ lọ́nà ṣùgbọ́n tó bá wá kú lè mú mara náà bá sọ pé kò rọrùn láti fèèrè e ó fi para ní wọ́n máa jẹ àdàbísmẹ́ àti ìyá rẹ̀ àdàbísmẹ́ ní pẹ̀lú nígbà tó sọ pọ́lọ̀ mi ó lè ṣe ń yẹ orí bẹ́ẹ̀ àwa tábùrù tán òní tán òmẹ́gbẹ́ gbọ́nà ti tẹ́yà ní ibi ọmọ gbọ́nà ẹni tí ó ti orí rẹ̀ olóòtú ìrìsì ní orí àwọn bàbá wọn wọ́n yẹ ẹgbẹ́ àti àwọn òmìnirí ẹgbẹ́ ìrìn ọkọ̀ ni àbẹ́ ẹgbẹ́ ìrìn ọmọ náà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ẹ̀kejì ni àwọn wọ́n náà fẹ́ jèrè ọmọ bẹ́ẹ̀ ni tí ó sì jèrè ọmọ yọ ọ̀pọ̀ jèrè ọkọ̀ ẹgbá ló púpọ̀ fẹ́ jèrè ọkọ̀ kí ó sì jèrè ọmọ ẹgbá púpọ̀ fẹ́ jèrè ọmọ ọmọ èmi ní àtìyàwó mi kan nínú sẹ̀mí gbogbo ọkùnrin tí ó bà tàbí olórí obìnrin kìí ṣe sùúrù ní ó kìí sí èmi ṣe sùúrù kò lóbi ní wọ́n tẹ̀lá lẹ́gbò ní kọjá sùúrù afẹ́ àgbò òjẹjẹ́ ìjọ mánéjà ní ah, sùúrù náà mọ̀ náà sí à ó ń tàn kò lè rò bẹ́ẹ̀ ní wọ́n nígbà tọ́rọ ìwé mi náà lòdì mọ̀ wá sọ́rọ̀ àwọn ọba mọ̀ wá kí ni àwọn àgbàlagbà sọ̀rọ̀ lé ipò sí èyí máa wò túnlọ̀ wà gbọ́ pé èèyàn ó fi bọ́ lábí sọ kó bẹ̀ àbàbàbà ní àrùn lẹ́bù tí mọ̀ wà kó fi dé síkọ̀ lẹ́bù kọ̀ méje kí n súnmà mọ̀ wá súnmà wọn ni lẹ́bù ti sùúrù sọ kó bẹ̀rẹ̀ kásà sí láti sọ kó

ẹ̀jẹ̀ inú ọkùn ìrẹ̀jẹ̀ inú òjẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀kọ́ ẹ̀kọ̀kọ́ láti ní ẹ̀ pé àtúrù làwà mọ́ o èwo tó lè fùrù túrò ẹ̀kẹ́ ẹ̀kọ́kọ́ láti ní ẹ̀ ọ bá a bá yẹrẹ léyájọ́ wọ́n ọmọ ọmọ ọmọ ọlọ́dọ̀ bá ń fún kí Yúsúfù ní ṣúùsùrù wọ́n lè gbogbo àwọn olùwọ́ wọ́n tẹ̀sán ọbẹ̀rẹ̀ àjọ ọ̀dá ní ṣúùsùrù tí ó jẹ́ ọ̀gá fún ṣúùrù wọ́n lè rẹ̀ ìyàwó akọ́lẹ́rí bàjẹ́ ẹ̀fún àbúrò àdífà bá fún àbúrò àdífà ní ṣùrù tọ́jọ́ ga tí èyí ó ti rábò bí kó ní àjẹ́nà kí lábò lè dìnnà wọ́n ti bá ìwò ojú kòkòrò lélé ẹ mọ́ ìjàwó àti ìjú ọ̀dá ọ̀rọ̀ dàkùn bá nǹkan lọ́wọ́ lẹ́yìn náà bá fún àbò lẹ́yìn ní ṣúrù ṣúrù kí ó lẹ́yìn bá wọn sáà kí n fi bọ́ọ̀kì kí n jẹ ọ̀dà àwọn ọ̀dọ́ fún àbò lẹ́yìn ṣúrù ṣúrù tọ́jọ́ ga ṣúrù kó lè rẹ́ ìyàwó rẹ̀ kò dé ọlọ́run bá bọ́ ni ó ní o abọ́bọ̀ búrúburú

fún ẹ̀ lọ́gbọ́n mi pé lẹ́yẹyọkẹ ìgbẹ̀sọ pé pọ̀ tẹ́lẹyọkẹ láìjẹ̀ mẹ́ òun ọ̀rà máa ti ẹyọkẹ lọ wẹ́rẹ́ wẹ́rẹ́ tó ti bẹ́ẹ̀ sùúrù lóòkù kẹyọkẹ náà ẹni àti òlébọ́ fún ọmọ àtàwádìí ẹ̀bú òlébọ́ máa sọ nǹkan mi ọ̀rọ̀ ọ̀bàdà mọ̀ ń sọ tí ó máa sọ nǹkan mi àti ìbájẹ̀ èdè pé yà tí ó fi rí hàn mẹ́rẹ̀ rí darí mọ́sánwó ní ìgbà ní méjì mẹ́rẹ̀ rí darí ọlọ́dà àwọn ọkùnrin sọ́rọ̀ sẹ́kẹ̀ mọ́sí pẹ̀lú ẹgbẹ́ àmàlẹ̀ yìí ó sẹ́rọ̀ wọlé àti mẹ́rẹ̀ rí tàwọn náà tí ẹni tó sọ́rọ̀ láti náà nílọ ọlọ́dọ̀ sọ́rọ̀ láti náà ọ̀rẹ́ rẹ̀ ní ọ̀lẹ́ nìkan jù ọlọ́dà lọ sùúrù wọ́n lọ́ máa jẹ́ sí sùúrù sùúrù bá ń fún sọ́rọ̀ láti yìí sùúrù Ah. tí wọ́n èyí gbogbo abẹ́rẹ̀ kọwọ́ ìjẹ́nà mọ́ látàrí kàfí rẹ̀ tàbátàrí tí wọ́n ìfẹ́ máa tọ́lọ́ ẹ̀kí wọ́n jẹ́ kó lè lọ́wọ́ lẹ́yìn tọ́jẹ́ kọ́lọ̀ ìwé ti pàtàkì ọ̀rọ̀ sọ̀rọ̀ tàbátàrí ọlọ́rọ̀ kì í rẹ̀ mọ́bí ẹ̀jẹ̀ tẹ̀láìtẹ̀ bàbùn ní sùúrù jẹ́ ìkó wọn wà jẹ́ tó ìtúbá torí ọmọ àtúrẹ́rẹ́ náà olóòrùn sọ mi pé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kò kájú Àbájá jẹ́ jẹ́ jẹ́ wòrí ayé, àbájá tó ń sọ lè rí pé ètò òkú kàní, ọ̀dà tẹ́ ìkó wọn. Mọ̀ bọ́ bí, mọ̀ bọ́ bí, tẹ́ ìkó wọn dárí tẹ̀kùnà ọlọ́dún Jàmáà ẹ̀mẹ́jì àjọta nẹ́tọ̀, ọ̀ta nẹ́tọ̀ yẹ́mṣàd, fásánù ọba yóò rògbò òlòdòdé, yóò rògbò òlòdòdé ọ̀yá olówó ìrìn sí ìfẹ́ ọwá tó gbé nǹkan lánàá láti ó tún lọ́yà mi ọwá ni a wà lẹ́mọ̀ pé tí mo ṣe sí ọ̀dá ṣùgbọ́n wà lọ́ẹ̀mọ̀ kò kí ó lẹ̀ ní ẹ̀lẹ́ ìlú kìrìyìí

agbára tí àwọn dáwọ́ àràgbà tó lé náà àti kọ́lé ọgbà àgbókè àbú alhamdulillah ní ìníkẹ́ ẹgbẹ́fẹ́ wọn ṣùgbọ́n wọn ti tẹ́gbé bọ́ àríjọ gbókè ọkọ̀ wá wù pé àríjọ gbókè tí wọ́n bá ń kọ́lé ọ̀dà òkè ní orí kọ́lé yìí máa lọ olùdókè kúlú torí pé àwọn àti òun tó ní kẹrẹ kò sí ọmọ wa gbàbẹ́ kẹ́ni ọmọ ẹgbẹ́ lábẹ́ ọwọ́ fi ń ṣe ẹ̀yẹ̀ pé kí mo fi júwe fún mi pé òkè ní ma wà sàlẹ̀ mi ní ọmọ wàrà ìlẹ́yìn tí ó wà ní ìfẹ́lẹ́ ìsàkó lọ wọ́n mú ìyàwó ajáwà ìfẹ́ ìkó lè láti fi tẹ́lìyà ìlọ́rùn òun ọgbà orí ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sì ni nínú ọmọ tọ́lọ̀ fún ọmọ nàìjíríà yóò yọ owó ọmọ inú àrọmọdọ́mọ rẹ̀ igun yọ́wà jẹ́ ọlọ́wà ni ajárọ̀ ìwọ ló jèrè yẹn ara àrọmọdọ́mọ tiẹ̀ ìlànà bí ìgbẹ̀yẹ̀ ìgbà lẹ́yìn tí mo nífẹ̀ẹ́ sí jù ibẹ̀ ní ìdíyọ nítorí pé ìyàlé rẹ̀ ó ti kẹ́lú ju ọ̀rọ̀ káàkiri yóò fi àyẹ̀yẹ́ àwọn àwọn ìyàlé wọn wọ́n yọ tálàrọ̀ ìyàlé wọn àdìsẹ́ ní àdìsẹ́jì ẹ̀yìn náà lẹ lọ́lọ́ fi sẹ́bà bí ọdún ilé ìgbà owó ìmọ́ra ìlóbi ọdún ìgbà mọ́ra ìlóbi ọdún ṣùgbọ́n owó ìgbẹ̀yìn ìsáàkì lọ́pàá wà fún ìyàwó àtàrí túnkù náà jẹ́ àtọ́bà dẹ́dà ṣùgbọ́n gbà kí nǹkan tó rò kójú ẹ̀mí òun lọ́dẹ̀ tí ò lè gbà mára débi pé ẹ̀sáwùkú lẹ́yìn oró èyí ìrìtòlítọ́ sí ní wọ́n mú kú lẹ́ tó kú lẹ́yìn Gbogbo rẹ̀ fún bá gbogbo lè fáyì ọ̀dà. Àwọ̀ àfún eléyìí náà ní èrè pé kò sì wá dọ́kọ̀ ìlàmù, kò sì tó ń dá ìwọ ìyá ìlàmù kò ní ibi fífọ́ ọ̀dà orú ọmọ rẹ̀, ara ọmọ rẹ̀, igun rẹ̀, èyí ó ti jáde. Jọ̀mọ́ra tí wípé olú ọmọ sì bẹnu lọ́rẹ́wọ́ ọkọ̀ rẹ̀ o tó ọba sì lè gbà mára kí é kún ọjọ́ ju ajáwé kọ́ wà ní kó lè bá kọ́tàwó ó lè kàkà ìjọba dẹ́ta tó wá fi ìhàjá yẹn yóò lọ wọ́n lè fún àkókò tó lè jẹ̀lú mẹ́rin náà lọ wá ó jẹ́ àwọn ẹ̀mà wọ́n wá ní mo lè mọ́ ma ilé ọkọ̀ mi ajọ́ bẹ̀rẹ̀ ní yàrá kan ajọ́ bẹ̀rẹ̀ ní nígbàtí àti ìjọ ní yàrá ṣe máa wọ́n sẹ́mọ̀ pé olóríire ọkùnrin ni gbogbo ọkùnrin tó bá ní ìyàwó kan lọ torí pé gọ́ọ̀mẹ́ntì òdínà tí èyí ti dèdìnà kọ́ àyẹ́dì lórí láàrín gbogbo lómi ẹni ọlọ́run ọba tí èyí tí sì gbíjà ní gbogbo gbà sọ́mìnrin rere máa di ẹwù travel fún ọkọ

bóbi náà bàbàbà ti pínjẹ lọ́wọ́ ilé náà bóbi bí àbá ti pínjẹ lọ́wọ́ tí ó rẹ̀ nínú bí ìjọba ti pínjẹ níta náà pínjẹ o ọlọ́run ti ayẹyẹ o ọlọ́run jọ o ọlọ́run dá o tọ́lọ́ wá jẹ́ pé ìgbọ́ràn sọ́kọ lẹ́nu òun ló bí àwọn oríire ọmọ àgbàríkà ìwà ajáde ẹ̀lọ ọyá tó ju ọmọ ọdún ọlọ́run ti àgbòpá rọ̀ tó mọ́ dáa kọjẹ́ kójọ léyá níyàwó tí ń pèrè lóbìnrin yóò tó máa bèèrè fọwọ́ tó sì jẹ́ sí omi irú rẹ̀ iná ọlọ́pẹ́ àgbọ̀dọ̀ ní ìdókè ajẹ́ ká tí ọ̀sẹ̀ pàtó dáwà ní ọyẹ ká máa jẹ́ obìnrin lọ́wọ́dì torí àwọn náà ti àwòkọ́ ti rí lórí àmàkì ó èyí ṣé ní ọ̀rọ̀ léyá ló tún yẹ kí ìyọ̀ gbọ́lẹ̀ torí bá abẹ́ gbẹ̀rẹ̀ kọ̀rẹ́kọ́ jẹ́bẹ̀ àìkọ̀fí ẹ̀sọ́ ṣé ní ọ̀rọ̀ léyá ló yẹ ká di ẹ̀rẹ̀ gbọ́lẹ̀ náà ṣé ní ọ̀rọ̀ léyá ló yẹ ká máa jẹun àárọ̀ làbú mẹ́ta alẹ́ jẹun gbogbo ọdún mẹ́tẹ̀ẹ̀tẹ̀ bí dábà ti wà ní ọdún yìí ẹ̀yìn ẹ̀sìlẹ̀kùn ẹ̀ nítorí pé ẹ̀yìn náà ni àwùkọ́ ti rí tó bí ọmọ gẹ́gbẹ́ jẹ́gbẹ́ ìjọba bá ti ń parí pé ìsìláàmù ní ìwòrò ìbá ìgbẹ̀jẹ́ ìtàwọn ẹgbẹ̀rẹ̀ àti gbogbo ó ti bẹ̀rẹ̀ fún àwọn obìnrin jẹ́ bẹ̀rẹ̀ àwọn gbọ́dọ̀ kúlẹ̀ àwọn ẹgbẹ́ àjọ́gbọ̀n àbá àmà ń títí títí mílíọ̀n lẹ́ ẹ̀yìn tún sẹgbẹ́ wá bẹ̀ tó rẹ̀yìn náà lẹ́yìn àkọ́kọ́ tọ́rẹ̀yìn lọ ìjọba kò ní jẹyọ ó ti ẹ̀ tó ní níbi ìyí àtẹ̀yẹ wípé lẹ́yìn ìfọ́nà jáde sí ìlú ti jẹ́ ẹ̀yìn náà nàmbà wà kọ̀kọ́ bá lá àtàbùwá kìí àti àgbègbè àdínà ìgbàgbé ìyàwó ọjọ́ àgbàgbà dáàbà lóko ọba lẹ́gbà àwọn àgbẹ̀ ọ̀ gbogbo gbàdábà lọ sọ̀rọ̀ láyé mọ́jà máa fẹ́ kọ́ sí ọlọ́jọ́ ìyàpò inú ọ̀rọ̀ léyà ọlọ́sìkì máa bá yà gbọ́ ẹwọ́ àwẹ̀ náà tẹ́lọ̀ wọ́n bá rọrọ̀ ọ̀rọ̀ yà táwẹ̀ ẹjẹ́ àpapọ̀ sọ́dọ̀ ọlọ́run lámàánà tó bá ti wọlé yóò ti gbé ta fún rẹ̀ lọ wà ní òṣọ́ ti rìkì ọ̀rọ̀ yìí máa rìnrìn tẹ́lọ̀ bí ìbá sọ bó ti ra ẹran wọn àgbàgbọ́ ẹnu bí wọ́n ló dá òsì dọ́gbọ́n bí ẹni wípé kò sọ lọ́wọ́ rẹ̀ wá orin lọ pa ọgbọ́n ti dẹ̀ ẹ̀ ẹ̀ bọ́ ti fẹ́lẹ̀ dìnnà ìkí ọlọ́run ọlọ́run ti bá wa lò ọlọ́run jẹ́ mọ́jì ni wọ́n dà mọ́jì náà wọ́n dà àwọn ìyàwó wa mọ́jì tó ọjà mọ́jì wa àwọn ọkọ̀ wọn mọ́jì iṣẹ́ ìfọ̀ ọjà wa náà lò wọn máa jẹ́ àrídùnà lára ọmọ lára ìyàwó lára ọkọ lára ọ̀rẹ́ lára ẹni wọ́n á yá sí ìsìláàmù ìwọ àìjẹ́ náà ni mọ́tì àjèrè èyí tẹ́mìíràn ọkọ̀ tó sì yóò mọ́tì wọn kọ́ ọ́ ṣe wa ẹ̀kún ni wọ́n rọ́ jẹ́ lórí tí àárọ̀ ọkọ̀ ni ìdìkú ti ló ti mẹ̀rí àtọ́fẹ́kẹ̀rẹ́ ti mẹ̀rí ò múra ti tẹ̀kẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan sí ọdún dáná tí a gbadé láti ẹ̀ṣin

ibi tí ó ka ìwọ ti rẹ́rìn mẹ́jà farama sọ fún bẹ́ẹ̀ o ibi tí ó ti ń bá wà fi alọ́ kàbalẹ̀ bẹ́ẹ̀ o àdúgbò mẹ́tò ọ̀gá mọ́tàlásì máa wò máa lórí ìlú jẹ́ ìkórè mẹ́tò ògbón náà bí ó kó kápá náà ti wá mẹ́tò ògbón náà bí àkìlá àwọn ọ̀rọ̀ àkùwọ̀dá إلا هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله alaikum